aṣọ tó wọ̀ haramu ni oúnjẹ tó tún jẹ ń bì sínú haramu ni sàárì tó jẹ ha múlíkà ṣe lè dáná sàárì wá fún ọ wọ́n ti fokùn ẹ̀ lé ọ lọ́wọ́ àbá ti tọrọ ẹ̀ àti ṣèyàwó ní tí wọ́n á ń kọ̀mándì e. múlíkà ráìsì àtẹ̀wà ni o kọ jẹ́kẹ́wà ọ̀pọ̀ lóúnjẹ tọ́lọ́wọ̀n ò ní gba àwẹ̀ tó fẹ́ fi gbà àwọn olóògbé ni bọ́lọ́wọ́n ti ba ayé wọn jẹ́ tóní ẹnu wọn sì kò àwọn oṣó tí màá wà ládùúgbò wọ́n bẹ ní ẹ lè mọ̀ mọ̀ wọ́n oṣó ń bẹ ní ẹ ní mọ̀ ni àwọn tí ó sì mọ̀ pé oṣó ni wọ́n ń bẹ ẹnu wọn sì kò tòun ti bọ́ lọ́wọ́ ó ti nà wọ́n tí ọba tiwọn jẹ́ nìyẹn àwọn eléégún tó ṣe páwọn gbogbo aṣọ ìkísàtàn ni làwọn lọ́ọ́ rù lérí tí wọ́n bá ṣe é gún àwọn náà ẹnu wọn kò bọ́lọ́hún ó ti jẹ wọ́n yà nínà ẹ wá sẹ́yìn jàmá mùsùlùmí tẹnu yín ò kò bó ti dànù ẹ̀yin lẹ pé ẹ̀yin oríire yìí ẹ̀yin lẹ kó bá àdúgbò yìí ẹ jẹ́ wọ́n mọ wò yín kán síjú rẹ wò yín pé àwọn mọ̀láyíkà náà mọ wò yín pé sáà àwọn tí wọ́n dá eré rẹ lẹ̀ ní àwọn nìyí ẹ yà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. bẹ́ẹ̀ bá pe malia tẹ́yìn náà tanná sígbó tẹ́yìn náà ìwé kàndù ta ni ó mú yín tẹ́ẹ̀jọ́ mú. Udiuni astajibulakum. Àní ẹgbẹ́ mi kì í sì jẹ yín. Inna rahmatan. Udiuni astajibulakum. Ẹ̀bẹ̀ mi kì í fi lé yín lọ́wọ́. Udiuni astajibu lakum. ẹ tọrọ nǹkan kì í sì fún yín. òde òní ẹ wọlọ́hùn. astajibu lakum. ẹ ráwọ̀ ra ṣẹ̀sí mi kì í sì wo bí ẹ bá wà. òde òní astajibu lakum. kí ló tó ọlọ́run tó wíru eléyìí àbámọ̀ àti ń ò ṣe mọ́ kò sínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀dọ̀ àwọn èèyàn ló wà. Ewa wá ṣe tó kírun tán tó tún wá wọ̀dọ̀ bàbá aláwo lọ tó ní ọ̀hún wá kinní kan òun tún wá gbélé dèrèdè kan lé ọ lọ́wọ́ ó tún gba gbogbo òru tó tún lòun kí òun tún wá gbélé ọ lọ́wọ́ sì tún bàjẹ́. àwọn tí ó jẹ owó twenty twenty three àwọn ń ṣe mítìnì ẹ̀yin tẹ́ bá twenty twenty three lọ ẹ̀yin náà ń wóògùn ẹlòmíì twenty twenty three ni ó jáde láyé ó ní yìí àfi gbàmù. Udiuni astajibulakwa. Àní ẹ pè mo ṣe tán, mo sì dá yín lóhùn. Èmi Ọlọ́run, èmi mọ̀ dá yín. Ìwáyé yín, èmi ni. Kẹ̀wá rí jẹ, ó kù sí mi lọ́dọ̀. kébi ọ̀pá yín ó lọdọ sí mi lọ́dọ̀ kẹ́ ẹ sunkún ó kù lọdọ lọ́dọ̀ kí n pa yín lẹ́rìn ó kù sí lọ́dọ̀ kí n dẹ̀ yín lára ó kù sí lọ́dọ̀ kí n ní yín lára ó yọ kú èmi ọlọ́run tèmi máa ni èyí tún sọ fún pé èmi ni ń ọ́. òun àtún á nímọ̀ yóò tún mọ̀ lọ pé nǹkan mi. ọwọ́ inú gbó lọ lóru ọ̀nà wíkíní kan wọ́n ní òhò ló ọwọ́ wà ní òhò ló fi pọ̀fọ̀ sí ẹnìkan ló fẹ́ sóògùn òun fún ìwọ wá ń sin èrè inú gbó nítorí pé èlò wọn sì fún ṣé mo mọ kẹwọnù ìǹkẹ ọ alọdún èmi Ọlọ́run ni ẹ wá ọ̀dọ̀ mi ni ẹ wá èmi ni bẹ́ ń di kọ́ da èmi ni bẹ́ ń di kọ́ mọ́ da èmi ni bẹ́ ń di kọ́ sùn èmi ni bẹ́ ń di kọ́ dùn èmi ni bẹ́ ń di kọ́ tọ́ èmi ni bẹ́ ń di kọ́ mọ́ tọ́. Udiuni astajibu lakum. obìnrin tí ń wọ́ ọmọ aré ìsákúsá wo lọ ń sá ọ̀dọ̀ ọlọ́run ni ọ lọ ọ̀dọ̀ àwọn àfáàtọ̀ wa lọ àfáàtọ̀ ọlọ́ọ̀lọ́ ládùúgbò yín bọ́lọ̀ ń ṣe ní káyàrí ọ̀gá tó bẹ́ẹ̀ náà ló ṣe ní ogbé jáde pé pẹ́rẹ́ mẹ́rin méje nìyí gbẹrẹmẹ ara wọn ya. Udiuni astajibu lakum. Bẹ́rẹ̀ méje méje ẹ̀rí seven plus seven ń wá ń jẹ́ fourteen ń jẹ́ mẹ́rìnlá. Ẹ wà dánwò ọlọ́run. Lérí pa àwọn ọmọ wọn wá gbé bóde bó ti tóórìn náà wọn fi yọ tàfa. Méje làáfà lóhùn ó sì wà láì mẹ́sàn-án lọ́lọ́ sí síbí yàn. Torí ti ń wò balẹ̀ rú ó kọ̀ǹfìsì ẹ̀ ó sì ń kankan. wọ́n wá sí gbogbo ẹ̀ náà tán kọ́dọ́mà àwa ká ọmọ òun láàgùn yàn kan kí lẹ̀ ń ṣe ó ní pálẹ̀kùdé pálẹ̀kùdé ìjó nǹkan ni àwọn tó ní sẹ́ńbọ̀ àgbà láti kó kí ni a ní wọn ti wàá rí ẹnu lọ tán wọn ti lọ àwọn eré ibi ẹnu ò tí wàá lọ tán èyí ń lọ wá ṣe ìwọ gan òun náà wàá béèrè mọ pé kí lè à ń lọ nígbà tó tó ṣe báyìí èèyàn ni kí n lè fún wọn fẹ́ gbà kí n wọn fẹ́ rí wọn gba ayé ni àfi wọn gba Nàìjíríà njọ wọn ti wá ń jiyàn gbé ya rẹ nìkan torí nàìjíríà àgbà kọ́ máa lọ́nu aṣọ rọ pé yes pẹ̀lú gbogbo agbárí tí mo jẹ ìbá àwọn ìyá àwọn yálà ìyá àwọn ajíbọ́lọ́ ọmọ ẹnu òun fẹ́ wọ aṣọ rọ kì ẹnìkan máa rí wọn kò sí oògùn tó na aṣọ rọ kì àárí oògùn àwọn OPC ọlọ́njẹ́ ọ̀dà fún wọn wọn ọ̀rọ̀ aṣọ rọ kì dé olùgbèjàdà tá a wá ní a lólùgbèjà kankan ẹ̀yà OPC ọlọ́wọ́ òjò yẹ yín àní ẹ̀sẹ̀ mítìnì ẹ̀lọ́ aṣọ rọ̀ọ̀kì bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ gbogbo tẹ ẹ mọ so mọ rí ẹ so mọ ẹ kó tẹ ẹ kó ti tán sí ẹ dé tèjìká mọ tèjìká ẹ ń so láṣọ rọ̀ọ̀kì ṣe é mọ̀ bí pépà pépà tẹ́lítàǹsì tí ayan bá jẹ́ àtẹ̀kúté bí ti rí ládàradà bẹ́ẹ̀ ti darí nù. odiuni astajibu lakum. nàìjíríà àwa ni ẹnìkan má rárá ọlọ́run náà wà ń wo nàìjíríà níran màwùlánà ọlọ́run wà ń wo nàìjíríà níran yípe ń jọ́ tí mo fẹ́ sànù yín ẹ̀ ronú confidence ntọ́mọ nàìjíríà ń pariwo náà ń jọ́ náà ni pé ṣé bàbá ṣé buhari inú tèmi náà yà ń dùn nílé ní yẹ ṣèmi ní ìkẹyọ̀kan ìyá àfà ìkẹyọ̀kan ní nàìjíríà pòfo ìkẹyọ̀kan làwọn aláṣẹ wa pòfo ní nàìjíríà fi rí bó ti rí làwa súnra wa ipa ẹnìkan ṣoṣo tọ́ka gbogbo ọmọ nàìjíríà nísìn sójà ni bí ọba yìí sì bọ́n lọ́wọ́ ẹ̀ ipa rẹ̀ ọ̀ka wa ẹnu ìbọn ni sójà nípa àwọn fi ká wa ìkẹyọ̀kan lọ́sọ̀nù. nàìjíríà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí àmẹ́ni tí ń rúlu wa nísìn wọ́n láwọn bàbá ni wọ́n ń bẹ lábúlé wọ́n tún láwọn kọ́ nàìjíríà záwà gbunduku ahéré záwà láhéré tàwa ní rúlù nàìjíríà àwọn kan lógìgì wọn ni àwọn kan láwọn ni ẹnìkan ní ọ̀sán wà ń pálásì àfinú lọ́wọ́ ni taláwà á rí ń bẹ̀ ọwọ́ akẹ́ńtì ọlọ́pẹ́ ẹgbóná ta ní rúlù wa ẹja lọ béèrè ọkẹ́ńtì ọlọ́bẹ̀ nàìjíríà wa ń bẹ lórí dandan. ọlọ́run wa ń wò wá ànàbà yìí pé njọ́ náà lọ́wọ́ yẹn pé ṣé bàbá òun ló lè ṣe mọ́ yá gbé fún ngbà ṣé bàbá máa ṣe. ìjọ àti agbómìnira ẹ̀yin musin ìjọ àti wá agbómìnira àdúgbò yìí bẹ́ẹ̀ bá jí òkú tó ti kú láti nǹkan bíi forty years nísìn kí wọn tó bí èmi àtiwọ àwọn bàbá kan ti wà ládùúgbò yìí wàláhì tẹ́ bá lọ jí wọn òmìnira wo la gbà àbómìnira láti fifty àbí sixty àbá sì ń yóò wọ́n gbà sixty plus bá. Right? tá a ti gbòmìnira bá ọgọ́ta ọdún àti nǹkan kan wàláì nàìjíríà ò yàtọ̀ àwọn tó gba òmìnira fún wa yìí wá ń bi wọn pé kílẹ̀ wá débẹ̀ gan ta ni ẹ gbòmìnira gan àwọn tó gbà níṣẹ́ àwọn ti kú fa àwa làwa ń jìyà òmìnira báyìí o òmìnira wọn lọ gbàǹjọ náà tí wọn làwọn gbòmìnira kí wọn fi wálẹ̀ lọ́wọ́ àwọn èèbó ń àmọ́ gbádùn ni tọ́lá wọn ò ní yẹn nìkan jẹ èèbó ọ̀làbòsí bẹ́ẹ̀ bá rí bóyìnbó bá wá nàìjíríà tẹni ọba yín ṣe títì tí ò ṣe dáadáa ẹ wá díẹ̀ sọ́dọ̀ àwọn aláṣẹ wa tí wọ́n fún lówó wọ́n ti jọ pín ni òyìnbó ò ní ṣe àbòsí. níjọ́nà tá a ti á gba òmìnira yìí ẹ̀ máa ń tọ́ sá lọ lọ́dọ̀ wa níyìn tí gbogbo ẹ̀ fi wá rí báyìí. atakuwala ìbẹ̀rù ọlọ́run ni ò sí mọ́ ìbẹ̀rù ọlọ́run ló lè mọ ẹni tó ń pera rẹ̀ láàfà tó yẹ mi ò rí àfà gidi kan kó lóun fẹ́ òun fẹ́ jó odidi èèyàn kò sáàfà náà àwọn olórí burúkú kan ni wọ́n fowó kọ àfà bójú ni kẹ́hìn wá ní ẹ fún mi ní gbogbo nǹkan tinú èèyàn ọ wàá ṣe àsọtẹ́ẹ̀dì jẹ ni ibà àwọn aláṣẹ náà làwọn aláṣẹ wa àwọn tá a ní wọn máa sojú wa àwọn bẹ̀rẹ̀ ní àwọn sọ̀wọ́ assembly báwọn bá ṣe mítìnì ìfàlà ní ìṣẹ́jú márùn wọn ó sì yọ sí àwọn ó sì máa nara wọn kì wá ṣe pé lérí tiwa ni wọ́n ń jà sí o olè tí wọ́n jà táwọn kan ń pé rárá olè owó ń pọ̀ àkàn pé kọ́ pọ̀ nítorí wọ́n nara wọn sí àsínú kìí ṣe nítorí àwọn ọmọ nàìjíríà ọmọ nàìjíríà wa ń sọ́fà àwọn aláṣẹ wa wa ń gbádùn bẹ́ẹ̀ ni aláṣẹ ló yẹ kó máa sọ́fà kọ́mọ nàìjíríà ọmọ gbádùn èsì ẹ̀yin aláṣẹ wa ẹ wo iye tóógèètì tí wọ́n ń gbowó ẹ̀ kí ló dé jù ẹ̀ tí ń gbowó tóógèètì yìí ṣé kò tó ni. àsáwọn ni wọ́n ń dá wàhálà alẹ́ fún wa wàá tòótòótò ẹnu gba ensars èèyàn wa ara sì rí àwọn ìjọba wa pé àṣẹyìn ń dá wàhálà alẹ́ lọ́nà lẹ́kì ni èèyàn sì kọ́kọ́ mọ sàdúrà náà pé ọlọ́mọ sàdúrà asáwọn ni wọ́n dá lẹ́yìn bí kẹ́ ẹ máa tò kẹ́ ẹ tó kọjá fílálẹ̀ yẹn lọ lẹ́kí ní darí dé. ìjọ ìdí wa ń gbowó náà ìbò lẹ̀ ń kó sí i tètè jẹ́wọ́ látàyé kátàyé yanjú ẹ̀. ọ̀nà kẹ́lí jísìmù mamudun dá. ọ̀wọ́ ẹyẹ ni tí gèrí rẹ̀ láyé ọkọ rẹ̀ ń gùn ẹlòmíràn ń gùn. yẹ́sà kìlà ọ̀dún dá o sì rò pé o ṣe gbé bẹ́ẹ̀ ó di jọ́ àlìkìyàmọ̀ ẹ ríran o. ìlà torí ẹ̀rín tó rí láyé òun ó sunkún ẹ̀ lálìkìyàmọ̀. ìlà ayé ni kára ni ó ń da. nítorí lè mú ọgbọ́n ń bẹ̀ àfikọ́ jẹ́wọ́ látàyé pé ah wà sítáfà Buhari ṣe yí o ẹ á sì kúnjọ́ kan lóòótọ́ wọ́n sì máa gbé yẹn lọ sàárè báyìí kọ́ bá jẹ́wọ́ ọ ah, parí àmọ́ láì jẹ́wọ́ wájú Ọlọ́run ẹ ríran o. wọ́n ń rún obìnrin míì fa ọwọ́ adélé ń sọ fọ́kọ ẹ̀ pé wàhálà yàrá ń àṣẹ wàhálà lónìí ìwọ́nu nínú àwẹ̀ lọ wá sí àfa àsáàsì lè yí lòun lọ àfa gà nílé mi ń lọ awọ àfa kan tí ó akọ tó jìnnà wọn àwa Ramadana ó tún lọ rún un náà gbé tó ń ṣé ọlọ́run ẹ̀yin àfa ọlọ́run sì ní sùúrù yóò mọ̀ wọ́ bó yóò túbá tó ní serú ẹ̀ mọ́ bó yóò túbá tó ní serú ẹ̀ mọ́ tó bá wa kọ̀ tó túbá tí bá ti wá pa ọmọ ọlọ́run ẹ̀ṣẹ̀ wá pé tó alhamdulillah ṣe é rí kó ní sùúrù àwọn ọkùnrin náà ẹ ò gbèsè ayé ọkùnrin míì obìnrin kan ní Zomolu ti ilé ọmọ ó gbé kan wá gègé lọ́dọ̀ wa lọ́hùn ti ilé ọmọ ọfẹ kan sí bàrígà ti ilé ọmọ àwọn àfa ṣe ń lọ ṣe súná. ẹ̀yà àfa yìí náà ni. yáà. ń bọ̀ ń bọ̀ gbogbo wọn ni wọn ń bímọ ó ti ní ìmọ̀ọ́mù tí mo mú lọ special hello imam ìyàwó yín tó wà ní sọmọdún ti bímọ o ẹ̀ẹ́n jọ sunday lèmọ́mù tún lọ nù ìmọ̀ọ́mù sì tún wá lọ lé wọn ìyàwó ìyáálé yányá ètò ń kí màmú pé gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe pẹ̀lú ọkọ wa ọlọ́wọ́n bàbá wa ti bẹ́ẹ̀ fẹ́ yìí náà o ọlọ́wọ́n bàbá wa tọ́jú yín lèmọ́mù tún sáámi èpè rímù. ẹ̀yìn tó wà lọ bí zúlẹ̀ bẹ̀ náà alahuma sali ala sayyidina muhammad sallallahu alaihi wa sallam nudi bata ni ja nudi bata wa sabari nudi bata la ilaha et isimu abdurrahman ni ẹ sì mọ̀ pé ó níyàwó kò sọ fún un nígbà tó gbé nbẹ nínú àwọn àfáà náà bíi mẹ́jọ ń tiẹ̀ náà gbogbo àwọn àmọ̀ pé eléwédú ẹ rárá ẹ jìyà. ìyá rọ́bì iná zunú bí fílíwàrà. ìyá onífùfù kọ̀ lọ́bẹ̀ lísìrìtì ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀rùn ẹ̀sìn irun tilé náà ó diwájú ọlọ́run akérèmọ́kànlá tó bá yẹ gbà sínú àwẹ̀ ní ya Rasulullah ẹ rò pé èéfì igbó àpò wa ní ti ń jáde ni ọlọ́run mú kálukú èyí tá a bá fi rí kíní kan lẹ́nu ẹ̀ níyà yìí á sì pa á ntọ́bi àwa kó o sì ọ́ tó fi gbà wẹ̀